nígbà tó ti wá lò láti ilé oṣù mélòó tí wàá mọ. wọn lọ ju sí má ju sí má ju sí bọ́ọ̀lù wọn ààbò tí mo ju rẹ̀ tí mo ní apá yẹn má ju ìwọ̀n jẹ́ ti lè bọ́ọ̀lù jẹ́ lọ́wọ́ àwọn. poison ni. ó ti wọ́ọ̀lù ìwọ́n á lù ó sọ pé má lù fún àwọn tí ẹ̀ bá lù ẹ̀ fún àlọ́ òun ló máa dá méjì tó lè jù.

وسيئات أعمالي من يهدي الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بعد ما زال صفاته قديما قبل خلقه لم يزدد بكونه شيئا لم يكن قبله وكما كان بصفاته أثريا كذلك لا يزال kan bẹ fún Sheikh uh, Al-Fawzan lórí ẹ̀ bẹ́ẹ̀ ká ka tààrí ìyẹn ká tó tẹ̀síwájú. tìrì àlàyé kan mi nínú kàtà ń sọ tàbí nínú tá a ti sọ tó lè má yẹ ẹlòmíì tó ń wà bẹ́ẹ̀ látà bá ń kà á lọ yóò mọ yé sí tába tí wàá ka àlàyé ọ̀rọ̀ wọn yẹn tán táyé bá wàá gbà wá á tẹ̀síwájú pẹ̀lú ká kàkà eléyìí tó tẹ̀lé mọ́sálà bí sùpàtì yẹ kọjá. قبل خلقه لم يزدد بقولهم شيئا لم يكن قبلهم من صفته وكما كان من صفاته أزلية كذلك لا يزال عليها أبديا كنا على يد شيخ فيلون شيخ فوزان يعني tí wọ́n ń ṣe lórí nǹkan tó ti sáwájú pàápàá jùlọ ẹ̀rí pé lọ́dọ̀ àwọn ẹ̀dá láàlẹ́ àjà tó yí ilẹ̀ yìí gẹ́gẹ́ nítorí pọ́ bùkátà sọ. wọ́n ṣe àṣìkì fún wa bí ṣe ń ṣe àṣìkì fún wa tó borí nira kankan láti mú. ọlọ́run àwọn ọba tó láàrin ga yóò sọ pa wá yóò pa wá tí ìṣẹ̀mí wa ó yàtọ̀ sí ìṣẹ̀mí tá a ti ń bá a bọ̀ tẹ́lẹ̀. ṣùgbọ́n yóò ṣe pé nítorí pé ń bẹ̀rù wa síbẹ̀ ní àjọ ẹ̀kọ́ الشيخ الفوزان حفظه الله تعالى فقيه يميت الأحياء إذا كملت آجالهم ọlọ́run ọba ọba tó láàrin ga ó máa ń pa àwọn ohun tí ń ṣẹlẹ̀ tó ṣe é ní ìṣẹ̀lẹ̀ wọn látara fún wọn ọlọ́run ọba ń ṣẹlẹ̀ nígbà tí àsìkò tó ti yàn fún wọn tó bá ti pé yìí ẹni tí àsìkò ti yẹ bá ti pé ọlọ́wọ́n bọ̀ pa wọ́n lọ́dọ̀ ti mọ̀ pa afa àkàmú yẹn ìbéèrè kan lánàá afa yẹn lánàá ìgbé ọlọ́wọ́n bá dá mọ̀lẹ́ka ṣé mo ní lọ́ọ́ bá fa yẹn ṣé mo bùkátà sí yẹn lákòjú ṣùgbọ́n tí yẹn bá mọ bọ́lọ́wọ́n bá ṣe máa ń pa ẹ̀dá yóò mọ̀ pé kò bùkátà sí tọ́yì kí ni iṣẹ́ tí mọ̀lẹ́ka kú lọ́ máa ń ṣe lọ́dọ̀ láyé ara àwọn tó bá fẹ́ pa lórí ẹdí máa ń lọ sí. sẹ́yìn pípa àyàn mọ̀lẹ́gà kù ó dàbí ìgbà tí wọ́n sọ wípé Al-Qur'ani náà ọ̀rọ̀ Jibrilu innahu laqawlu rasulin karim sẹ́wọ̀n kí n tó wà mẹ́rin pé ọ̀rọ̀ ìránṣẹ́ ọlọ́run alákùnrin lílà Al-Qur'ani nítorí kóhùn ni wọ́n fi rán ṣùgbọ́n kì í sọ̀rọ̀ síbẹ̀ ni ọ̀rọ̀ ní gba ẹ̀mí èèyàn mọ̀lẹ́kà kù sọlá yìí nítorí pé òun lọ́lọ́wọ́ bá ara ni wàyí la ẹni tí ń pa àyàn gàgà ọlọ́run mo rò pé àlàyé mi ti tọ́yì báwo ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe máa ń kú èèyàn ó gbọ́ ibẹ̀ yẹn yé pẹ̀lú pé kéèyàn máa yí pé ṣé àyùmọ́wò tó ṣé sífà tó ń wùdù yíyá yẹn àbí sífà tó ń àdàbíyà ṣé sífà àìsí yẹn àbí sífà máa bẹ sífà bíbẹ lápèjúwe sẹ́wọ̀n kí n ta àjọ ẹ̀ sẹ́wọ̀n nígbà bíi ajakú ìtumọ̀ ẹ̀ kó ti lọ. ṣùgbọ́n ikú gángan gángan ẹ̀dá ni ní ìrọ̀pá àjọ mi màláìka wà sálàyé mi ti sẹ́wọ̀n pé nígbà tó fẹ́ sọ̀rọ̀ bí fẹ́ mi náà sẹ́wọ̀n pé màláìka wà báyìí ká ló fẹ́ mi sí Mariam lára mọ̀lẹ́ka ti pé ṣùgbọ́n tó túmọ̀ sí ọlọ́run ọba kótó dédé yẹn sáà ń yé mo fẹ́ ní dáadáa o tọ́yìn ṣé ẹ rí ti ń jẹ́kú sífà wùjúdíyà ó ní nǹkan ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀dá ọlọ́run kèsì ti ń jẹ́ mọ̀lẹ́ka kú mọ̀ ń sọ̀rọ̀ ti ń jẹ́ ẹni tọ́lọ́ wọn bá ti wá fẹ́ pa yàkùlù kò fi hìlmà wùkà sẹ́yìn tí wọ́n kà sí wòye tí wọ́n sọ yìí ọlọ́run máa dá ikú yẹn sí lára ikú yẹn ó fi pa sálàyé mi ti ikú yẹn yọ hàlá yọ wọnú ara yìí tí ń jẹ́ kó ìlà yẹn gẹ́gẹ́ ó máa wọnú ara yìí òun lẹ́mí rẹ̀ máa fi jáde sí mọ̀lẹ́ka kó fi yóò fi fàyọ̀ sóti yé báà nísìnyí tó bá sì fàyọ sẹ́yìn nípa mọ̀lẹ́ka mi ni ó gbà lọ́wọ́ ẹ̀ nínú kọjá mọ̀lẹ́ka kẹ́ àbí mọ̀lẹ́ka àyà ẹni ọlọ́run bá fẹ́ pa yẹ kó ló kọ fi hìn mọ́ ìyẹn ló fà á tó fi jẹ́ pé ikú gangan wọ́n máa wọ wá ní sọ̀rọ̀ àjò tó níwò lọ́jọ́ àlàyàmà ẹtí wọ́n ti hajj yìí sọ tí wọ́n ìṣẹ́ tí wọ́n yẹ dú báyìí káwọn èèyàn wọ́n á ju ikú kẹ́sì mọ̀lẹ́ka kú wọ́n ju ikú gangan lọ́lọ́run bó fi sọ pé kò lóòdùn bí la mọ́ọ̀tì kò lóòdùn bí la mọ́ ẹ máa jó bí ìlọ́pọ̀ sí kú mọ́ torí ikú gangan ni kú ti wọ ara ti yàn rẹ̀ tá a ti pa sáàlà yìí mi yé tòtó bá rí bẹ́ẹ̀ kìí ṣe ha ọlọ́run ọmọ ní ha jà sí mọ̀lẹ́yìká àkókò tó lé pa ẹ̀ mo rò pálá yẹn mi ti ṣùgbọ́n ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa ń bẹ̀ ní sọ fún wa náà mo rò pé àlàyé mi ti yé wa tọ́yì ẹ dákun ẹja gbọ́ yí báyìí yòbẹ́tò àyà ìdàkàmọ́lá ti àjà lò gbogbo ẹni tọ́lọ̀ ọmọ ọba tọ́lá rẹ̀ gàdá ló ti ní àsìkò tó bá ti wà lórí ilẹ̀ yóò ti lásìkò tó fi gbé bẹ́ẹ̀ mọ́ tásìkò yẹn bá ti pé ọ̀ padà sọ̀dọ̀ ọ̀rọ̀ láàyè anáwó họ ìfúnmínú wọlá ìdáríkà ìhìkìmátìhì subhanahu wa ta'ala ọlọ́wọ́ bọ̀ pàmò nítorí pẹ̀lú rẹ̀ bá tàbí ẹ̀rù wọn bá yàrá ẹ̀rù wọn bá. torí pé gẹ́gẹ́ mo ti sọ lánàá àwọn nǹkan táwa máa ń pa ẹ̀rù wọn ń bà wá ní tájà kan báyà dìbò ní guinness táwọn ṣe wá lè ṣe àmọ́ wá bá ti pa síbẹ̀ náà àwọn ẹranko a máa ń jẹ bíi màálù ẹ̀ka wá fẹ́ jẹ màálù lè ṣe àdúgbò ẹ̀ ká ẹ̀ tí màálù bá yẹ nànà a lọ́wọ́ á bí mọ̀ jáde náà fún wa yóò ọlọ́run bá ń pa ẹ̀dá kì í ṣe pé nítorí pé ń bẹ̀rù wọn torí pé kò sí ti wọ́n ṣe ẹ̀dá ni wọ́n ti ṣe sọ. wọ́n ní lẹ́hàn alhayata fi dúníyà láha nìhayàtọ̀ lẹ́hàn alhayata fi dúníyà láha nìhayà ìṣẹ̀mí nínú ilé ayé ìṣẹ̀mí tí ó lópin. وأما الآخرة فليس للحياة فيها نهاية. tìmọ́tà bá ti bọ́ sọ́run tí kálukú ti máa yé iṣẹ́ nítorí olóore ẹni ọba ti wọnú àlìjáná kò sópin ẹni ọba ti wọnú ná kò sópin àyàfẹ́ ẹni tọ́lọ́mọ bọ́ bá tún yọ kú ọ̀nà tí ọlọ́ọ̀bí sàlìjáná lọ mo rò pé àdọ́mi yé bá a lọ tọ́yì fa ìmọ̀ àtàtò wọn lẹ́yìn sàkọ́fà mi pípa wọn tọ́lọ́mọ bá ń pa àwọn ẹ̀dá ẹ̀ kí ẹ ṣe ń torí pé ń bẹ̀rù wọn awoli yẹ sitẹri hami tẹ bá wà ní ọmọ nǹkan mi kì í ṣe bá bẹ lẹ kó ṣe tó ṣe fún wa ṣùgbọ́n wàhálà ti fún wa ṣe ó ti pọ̀ jù abẹ́rẹ́ sí bí ìlú tẹ bá wọn sọ ẹ̀ lásán wàhálà wọn ti pọ̀ jù síbẹ̀ náà ẹ bẹ̀ kọ́ pa àjọyọ̀ síbi kan wọ́n jẹ wọ́n kọ́ ìdọ̀tí wa ní ẹbí sọ́yẹ̀ fún wọn náà máa kú dà kì í ṣe pé wàhálà àwọn ẹ̀dá kọ̀ abáni ọlọ́wọ́n bá lára ó wà bùkátà sí gbogbo ṣe lọ́wọ́ àwẹ̀ gbé ọ̀dà sẹ́kọ̀ a máa ń sin nǹkan mí náà gbàgbé dáwọ̀ pé wàhálà rẹ̀ wọ́n yẹ bá sá ti bá a ní ẹ sábà ń pa ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ bọ̀ tọ́lọ́wọ́n kò rí bẹ́ẹ̀ ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ṣé àwọn tó ń ṣe àgbàdo sọ́nà tí wọ́n ń ṣẹbọ sí ṣé wọ́n máa ní ọlọ́wọ́n bàdà tá a bá sọ wípé kì í ṣe kọ́ fẹ́ sinmi níbi àbúrò wọn tàbí wọn ọlọ́wọ́n bọ̀ ọ̀bẹ̀rù wọn káàdì wọ́n ń ṣe ẹbọ àbí ẹja yọ oníṣẹ́ ìsọ wọn ni kí wàláwù kí á ló yẹtù òun nàbí yìí bó tiẹ̀ ṣe é bí ọ̀pọ̀ nínú àwọn ẹ̀dá àwọn tó ń ṣe àìgbàgbọ́ sọ́lọ̀ fàyínà wòlá yàtà bọ́rọ̀ ọ̀rún gbèkó fúri ni àìgbàgbọ́ ọ̀rún òye kó lè ra kankan bọ́ lọ ọlọ́run bá náà àǹfọ̀sà ẹ̀mí ara wọn ní ẹni ọba ṣe dáadáa ó ṣe dáadáa fẹ́ máa rà rẹ̀ yọ̀ọ̀yàmùkà láàbí náà wọ́n yá kúrò àwọn òbí ta ọba tẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá tún bá inú ọlọ́run kó ló ti lè á ní àwọn olùkọ́ wá yorí ìdúrà fún mi kọ́yé ọlọ́run ọba fẹ́ràn dáadáa ó sì gbèrò orí ru àwọn ẹ̀dá ó gbèrò orí wa fáwọn ayáfọ́ àwọn òbí ta ọba tẹ̀ wàhùwà láìsàfihàn àjàtì ìrẹ̀lẹ̀ ọlọ́run bọ́ ọba tó bá rẹ ká inú rẹ̀ ó dùn sí tuntun bá a ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ká kà sí síbẹ̀ ní àyùbẹ̀ kọ́ ọlọ́run bọ́ wọlé àti rẹ̀ yóò fún wa lálàáfíà iná máa gbá ìkàlù fòmó wá ẹ̀ṣán àánú ni látọ̀dọ̀ ọlọ́run níbi ẹ̀dá túbá ọlọ́run ọgbàgbà túbá rẹ̀ inú rẹ̀ sì kù sí torí pé nígbà tí ọba túbá tọ́lọ́run bọ̀ ọba dunu sí tọ́lọ́ ni ó ní lára àbára rẹ̀ tí ara wọn ni ó di lára ara rẹ ara rẹ ló ní lára ahaba min àyà ibi kòdọ̀rọ̀tì nínú àwọn ohun ìmọ̀ nínú agbára ọlọ́run nínú tọ́lọ́mọ bá pé òwò òlélẹ̀ annahu yumitu al-khalqa wa yufnihim hatta yatalashaw wa yasiru turaban wa rufata hatta yaqula al-jahilu la yumkinu an ya'udu ولكن الله يبعثهم من جديد ويعيد خلقهم من جديد وليس عليه في ذلك مشقة ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga nínú àwọn àmì pé ọlọ́run ọba jẹ́ alágbára tí ò ṣe ìwé ó ní pé ọlọ́run ọba ń pa àwọn ẹ̀dá yóò mú títàn bá wọn yóò sọ wọn di yèèpẹ̀ lẹ́yìn náà wọ́n di egungun tọ́kẹ́ fún lẹ́yìn tí wọ́n bá kú tán débi pé aláìmọ̀kan yóò máa wù í pé máa ń yọ ilé ilẹ̀ ìbọn ọmọ wáyé yàrá mi. ta ni ó tún bí egun tó ti kẹfù dìde egun tó ti kẹfù bóòlù ó sì tún dé èèyàn. ọlọ́ni mo ní òyìnbí ha alẹ́rìí àǹṣá ha awọ làwọn ọ̀rọ̀ ti ẹ dákun ẹ jẹ́ àgbọ̀ ara yìí rà dá ọ wà lára tíṣẹ́ tó padà sọ fún wa ọlọ́nkà ní kẹlẹ́ mi ó tètè lọ bẹ̀ wọ́n lè yọ ìdí ha sọ fún wa wípé ẹni tí ó dìde lẹ́yìn tó ti kẹ́ fún òun ni alẹ́ àǹṣá àhá awọ àlàmọ́rọ̀tì ẹni tó dáa láti bí àìsí ṣe bí kò sí tẹ́lẹ̀ tóbi ní ti bẹ̀ ṣe bó tiẹ̀ wá nírọ̀ bí mo lè ṣe tó ṣẹ́kù lára ẹ̀ ẹ ẹ gbọ́n nǹkan tọ́lọ̀ wa ẹ yẹn yé ṣe tí mo sọ yẹn wa ṣe fún ọmọ ẹ̀dẹ́ yòó ti ṣe rárá rárá tẹ́lẹ̀ ọlọ́run bá sì dá tó sì dá alẹ́dí ansa ansa àni pé ọ̀dà láti bí àìsí awọ́lá bọ́lọ̀ sí lákọ̀ọ́kọ́ gbà ìgbà tó wàá dà tán tó wàá pa tí kankan tó wàá sẹ́kù lára rẹ̀ ẹ̀ wá wòye yóò lè dà nígbà tí o sí lára rẹ̀ tó dáa bí wà lóko nínú ẹ̀ lọ́wọ́ bá lámà gbọ́dọ̀ yẹ kó yẹ wà bá wọn. aláìmọ̀ máa Ah. báwo ló ṣe rọrùn kálọ́ lọ́wọ́ bó tún dáhùn ẹ̀dá ìpadà kálọ́ lọ́wọ́ bó tún gbé wọn dìde kálọ́ lọ́wọ́ tún dá ìṣẹ̀dá wọn padà ọlọ́wọ́ bọ̀ bá tó láàrin ga ọ̀làgbára ó jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ bọ́ dá wọn padà lẹ́yìn ikú wọlé sàlẹ̀ yìí fi ìdáàlẹ̀ kàmá ṣàkọ́ kò sí ìnira kankan fún bẹ́ẹ̀ torí wọn lọ́wọ́ bá ti sọ pé mo á kọ́ ìkókó wàlá àbà àfọwọ́ ìlà tànúfsìn wàhálà t ọ̀rọ̀ ìbí dání bíbẹ yín dìde lẹ́yìn ikú bí bàtà dé ẹ̀mí kan ṣoṣo náà bí dídá ẹ̀mí kan ṣoṣo ṣe ní wàhálà rà gbogbo yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó kò ní wàhálà. ìlànà wọn sọ yìí pé a lè kọ́rọ́ náà láàrin agbára wa àgbàgbára ọlọ́run ẹni tí ń bá ń ṣe àfiwé agbára ọlọ́run ní ọmọ wípé ok láti ẹ̀dí èèyàn fẹ́ bóòdì èèyàn kan ẹjẹ́ àwọn tí ó kọ́ sí i kátó wá wòye pé èèyàn wà àjàgbé tí ń bẹ lórí ilé lónìí àtàwọn tó ti lọ kò lè rí sí ọlọ́dún ilá anáfíìsì wà ìdá ojú bá a ṣe máa ń jẹ́ ìyẹn ọ̀gá lọ ẹ wá mọ̀ ẹ̀mí tí ń dá lójú ẹ̀rọ ìyẹn tó wọlé ayé lójúmọ́ ọlọ́run ọ̀la ti bẹ̀rẹ̀ ọ̀sán àgbà wàhùwà lẹ́nu ìyá bí dáwọ́ ìkọ́ ìpàfọ́mọ́ ìrẹ̀yìn ọlọ́wọ́n bá lóun ló ń pilẹ̀ ẹ̀ṣẹ̀ lẹ́yìn àwọn ẹ̀dá lẹ́yìn ìgbà náà wọ́n dà wọ́n padà wọ́n fún wa áhùn wa ní aláìní yẹn sì rọrùn fọlọ́wọ́n bá wọ̀ fún ọ fún kì í ṣe kó ń lọ́rọ̀ ọ̀rùn jù fún tá a bá lóun lọ́rọ̀ ọ̀rùn jù fún yóò túmọ̀ sí pé kàlẹ́ nù méjèèjì sára yẹn ṣe kò sí nǹkan tó le fọlọ́ fàkọ́ọ̀lù áhùn wa ní aláìní ayé nù nàlẹ́ sára yẹn ju dídá ẹ̀dá lọ ayọ́pẹ́ dídá ẹ̀dá lè fún sára yìí mìtì bí wàá ju dídé lẹ́yìn ikú wa rọrùn jùlọ ìkan lè nu méjèèjì sáà gbọ́ mi yé báyìí láàbí wàá wà áhùwà màálẹ́ yìí wàá wà áhàyè yìí lọ màálẹ́ yìí ọ̀rọ̀ fọlọ̀ wàlá mi masalu yàrá fisama wàá ti wàlá wọlé wàá wàlá àtúntò hakim àwọn àpèjúwe tó dáa ju tó ga jù ní sọmọ àtìlẹyìn ọlọ́wọ́ ba lónìí ọlọ́wọ́ bá yí alágbára òun yìí ọba tí wọ́n fi ọdún ṣe dájọ́ falimusiriku na ankaru ìbá fa ìsìbá adamin àwọn ọlọ́kọ̀ṣẹ́bọ wọ́n á ta akókó náà wọ́n bọ́ bí ẹ̀dá dìde torí àwọn ìgbé ó dènà ọba làkàyọ̀ ọba làkàyọ̀ lọ́lọ́ọ̀bí ni kọ́ làwọn yóò ṣe ìgbọ́ ọmọ wọ́n yí alọ́ bí ọba làkàyọ̀ tí wọ́n mú yọ wọ́n á rí ìkẹta ní òtún jókòó nìyẹn ta ní òtún èèyàn ìjọsọ̀ dàbáyé lẹ́yìn tó ti kẹfọ́ ọlọ́run kò ní ní àdáni àǹsára awàlà mọ̀rọ̀tì. náà ṣé sọ pé awàlà mọ̀rọ̀tì lẹ́yìn sàláhà àwòrán àṣà ọbẹ̀ yẹn ni ò sí tẹ́lẹ̀ kò sí bí o ṣe wá sí tẹ́lẹ̀ bá àwùjáde ha ilẹ̀ ádámù yìí ọlọ́run bá ti kọ́ lọ ilé ọmọ abẹ láti máa ṣe.

هذا في نظر الوقوع وإلا فإن الله سبحانه لا يقاس بغيره so mi bá jàwé láti ń sọ yẹn wọn ní tá a bá fi làákà ìwọ nìyẹn ṣùgbọ́n lọ́wọ́ bá ọba tọ́lá rẹ̀ lọ́ọ́ yàtọ̀ sáwà ń tọ́ da ṣùgbọ́n a kàn fi yẹn ṣàpèjúwe ni tí wọ́n ní fàhálà àrọ́jù nàálà ìjà yìí kọ́lá tààlà ẹ máa wò ọlọ́wọ́ bá ní gbogbo tí à ń sọ bì àfàwà ṣe àlùfáà sáà ṣọlọ́wọ́ wọ́n ní tá à ń sọ ní ọlọ́dún ní fẹ́ ibi máa ń ṣàkàtọ̀ ọlọ́ni wọ́n dọ̀rọ̀ bá lánàá masala wọ́n nà sí yá kọlù ọlọ́ni lọ má kú ní èmi fọlọ́ ní má kú ní èmi wá bá wọn lọ wọ́n sí yá kọlù ọgbà mi bá ti dá wọn. àpèjúwe òsínfọ́lọ́mù ọba tó láàrin ká nínú tó dáa ìṣẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣe ìṣẹ̀dá tó lè mọ bọ́lọ̀ ọ̀bọ̀ bá tọ́lá rẹ̀ kàbó ti rí tán yanyan àfi tó bá tọ̀ ọ̀nà kan ilé ìta sọ níjẹta síbẹ̀ ní àdúgbò ẹ̀kọ́ àbí òtí ti jẹta kí lọ́nà kan yẹn. àǹtọ̀rí kìlọ̀ sọ kọ́lọ́fà ọ̀lọ́ọ̀bì. náà ànínà sí anáwó fi àwọn àyíká àlà àṣẹ wàlá wùdú dára hal ata ala al insani hin ọlọ́run ní sọ́kò tí wàá bọ́ mẹ́rin ènìyàn ni àwọn àdá kan ti lọ tó ṣe pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn sí nǹkan tá a lè rántí ẹ̀ tá a tẹ̀lé sọ̀rọ̀ ọ̀pẹ ẹnì kọ̀ọ̀kan wá gbogbo àwa tá ń bì fifty sixty seventy eighty hundred years sẹ́yìn ọ̀sẹ̀ ní àgbà tó máa pẹ́ nìkan ti dọ̀rú wa yọ̀ wà ní ayé àwọn tó bí wa gan wọn àmọ̀ pẹ́ ní tó ń kankan tó jọmọ́ lu wa yọ̀ wà yìí bẹ́ẹ̀ làwọn náà ti dà yé gbà bí wa ń bẹ̀ débi báwa wa ń bẹ̀ irú wa ilé àwọn àdé lálàá ti kẹ́kọ̀ọ́ àti nílà àkáyè dáàmú wa fẹ́ bọ́lọ̀ ta gàdá dáàmú àwọn ìwé àwọn ọ̀tẹ́ ìsọ̀n bọ́lọ̀ yẹn dáhà ló fi làákàyè wò làákàyè tààlì làákàyè tiẹ̀ gbogbo làákàyè àwọn àti mbẹ̀lá yìí nìyí sí táàbà fi ní fifty years six sí yóò ti di làákàyè dọ̀ kẹ́rọ àwọn sẹ́nu àwọn làákàyè àwọn tí wọ́n síwájú wa náà ti wọ́n gbélé ayé bẹ́ẹ̀ àádọ́ta seventy years sẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n àwọn sẹ́nu wọ̀ na old school old school nìyẹn láyé ìgbà yẹn nìyẹn kí sáyé èjì láwa yìí ọlọ́run lọ́mọ èjì tá a wà wọ́n á lọ yẹ sọ̀kọ̀ ọlọ́run wọlé àti àwọn àwọn egungun tí wọ́n ti fọ́n kájẹ́ wà láyé káyọ̀ wàlúhùmá ìmọ̀mọ́ zàkọ̀ lójú àwọn ẹran tó ti ya pàápàá tí ó yẹ ti báyé pẹ̀lú ọlọ́run bọ́ gbàdọ̀ ọ̀tọ̀rọ̀ bá lẹ́bi tàhálẹ̀ lójú ìpẹ́ tó ti wọnú gbogbo ẹ̀ ọlọ́run bọ́ bá tọ́lá ló kó jọ wàhálì sọ̀rọ̀ mútàbá fẹ́rọ̀ àwọn mútàbá fẹ́rọ̀ mútàbá fẹ́rọ̀ gbogbo irun lójú ẹ ti fọ́n kátó ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ọba ọ̀gá padà bó so wà tẹ́lẹ̀ wàmí ni ayé àti àǹtakùn mùsàmá wà ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون ọlọ́run bá nínú àwọn àmì ọlọ́run òun ni kí sánmà àti ilẹ̀ dúró pẹ̀lú àṣẹ ọlọ́run tó bá pàṣẹ kí wọ́n lè kó bẹ̀ wọ́n ní síbẹ̀ ọlọ́run tí ń bá pè é lẹ́ẹ̀kan náà gbogbo yín pátápátá ẹ̀ máa jáde kó nínú rẹ̀ tẹ́ ẹ̀ máa rí jáde tẹ́ ẹ̀ bẹ̀ jáde tó bá rí bẹ́ẹ̀ wà á náà fẹ́ kọ́ fi sórí ọ̀sán ẹ̀kọ́ mi sàmà wájú wa man fil ardi illa man sha Allah wọ́n máa fèrè sínú òwò ìgbàjá bá máa fèrè sínú òwò gbogbo tí ń bẹ sọ́mà kiri oṣù àyàfà àwọn tọ́lọ̀ ń bá ṣàyàfi wọn lò àwọn afá àwọn ìgbà àwọn wọlé lọ́wọ́ fọ́ ṣàyàfi wọn ọ̀rọ̀ pọ̀ pé a máa sọ níwájú tó máa ló fi kọ̀ fi òkúrọ̀ wàyí láàrún kí á mọ̀ dáhùn lẹ́yìn tí obìnrin wọn bá ti kú tán ní kọ́mọ wọ̀wọ̀ ni wọn nà fẹ́ kọ́fí sórí fàyídá àwọn mí náà àdìdá sí. ọlọ́run bó ní kọ́fẹ́ atẹ́kùn sínú owó lójú àwọn yóò sì máa jáde kó nù sáré ìlà rọ̀bì yìí yá sí lò ọ̀dọ̀ ọlọ́run bọ́ bá tó la rẹ̀ dání wò má lọ. kọ́ọ̀dù yà wá ìlànà mọ̀ bá sáná mi mọ̀ ọ̀kọ́ dì náà ibà ti sùn tẹ́lẹ̀ kálọ́ tó wá jí wá dìde ọlọ́run ni hábà mọ̀ wá dàbọ̀ rahmanu wàsọ̀dà pẹ̀lú ọ̀sán. ọlọ́run bó pa lọ́wọ́ fàlọ́hùn kọ́dìrún aláàkúnlé ṣayíké ní ìfẹ́ já pẹ́ lórí ọ̀rọ̀ yẹn lọ́dún tí ọlọ́run bá lágbára lórí gbogbo nǹkan wọ́n wàhálà rọ́dùn aláìkú fárí yóò ní ọ̀rọ̀ padà sí àwọn lélẹ́ àwọn tí wọ́n gbà pé lọ́dọ̀ àwọn ọlọ́run kágara láti jókòó àti láti dá wọn padà lẹ́yìn wọn wọ́n àyà sábà ọlọ́ni àyà sábàlì nìsáàlì àìláì nàjẹ̀ mẹ́ra ìmọ̀ ọlọ́ni ọmọ ẹ̀dẹ́ nìyàn tó ń lérò pa àní sáyé mọ̀ ọ́n jọ padà bala ọ̀dìnnà àlà àyìnà sábàlì yàbànà ọlọ́wọ́ ẹ máa wò ọlọ́ni sọ́mọ ẹ̀dẹ́ nìyàn ó lérò pé àní tó ìmọ̀ ọ́n jọ padà ọlọ́ni bala kò ní bẹ́ẹ̀ o kọ́ọ̀lì àwọn ọlọ́wọ́n lágbára. ala anu sabuya banana alibanana ni kọwọ tẹ ẹ mọ pé mo ti kọwọ bisikíti bọ́ọ̀lù bí àbí ṣé ni àbí gidi àbí èsè èèyàn le jẹ igun kọwọ tọ́lá ń di apá adị adìẹ síbẹ̀ ní kọ ìka wa yìí ṣé bí bisikíti bọ́ọ̀lù òórọ̀ àná ẹ sọ̀rọ̀ ẹ má wà nínú gẹ́gẹ́ ṣé ìkan ọwọ́ yìí ọ̀rọ̀ ọ̀jọ́ àmẹ́gun yòókù lọ àbí ọ̀rọ̀ jùlọ àmẹ́gun tó wà mẹ́ ọlọ́run ní alágbára àti gbé àwọn akọwọ́ yẹn dìde padà ṣé ẹ mọ̀ pé eégún tí òwà tún jìnnà síra wọn tó fi kán ó tún wá rọrùn láti dé tètè jẹ torí pé eégún tọwọ́ yìí tẹ bá fọ àmọ̀mọ́ yọ parẹ́ eégún eléyìí yọ fọ ni tẹ bá fọ àmọ̀mọ́ síbẹ̀ yà á dúró ẹ̀kọ́ ni ẹ̀ dáhùn nítorí mi ò sọ pé ibi bisikíìtì bọ̀ ni pé sẹ́yìn mọ́ ọ̀fàfà ẹ̀rọ ẹ̀rọ kan ti ń jẹ́ ọ̀fàfà ọ̀fàfà ó jọ ọ̀yà báyìí ṣùgbọ́n máa ń tóbi ó máa ń gbóngbó báyìí ọwọ́ rẹ̀ bí ọwọ́ èèyàn ọwọ́ ọ̀fàfà ọjọ́ ọwọ́ èèyàn ẹni tó bá jẹ ọ̀fàfà rí bẹ́ẹ̀ rí bí ọwọ́ yẹn tẹ bá ń jẹ bó ṣe rí bí ọwọ́ yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí bí bí bí sí kò bí èdè ẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ ètò ọwọ́ yẹn rí ṣùgbọ́n nígbà tó ti lè jọ́tọ̀ ọ̀fàfà àjẹgbẹ́ bí sí kò gbogbo àwẹ̀ gbogbo àwọn àwẹ̀ tó ti lọ tá a gbà lágbóyè ó kéré ká àwẹ̀ tó lọ ká mọ́jọ́ pàpà torí dáàdi wọ́n pa wọ́n pa á sì ń jẹ sáré tó ìyẹn ló jẹ mọ̀ pé torí ìlà ọmọ sáré gun owó èèyàn rí wọ́n yẹn sáwọn kankan kankan ṣùgbọ́n asámọ̀ pé ibò yẹn rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin dókítà ẹ̀yin ràn mí lọ́wọ́ ẹ̀yin méjèèjì ẹ̀bẹ̀rù ọlọ́ ẹ̀ sọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ju àwọn egun bíi lọ. bọ́dẹ̀ ṣe wà bá lè jẹ́ ó lè jẹ́ ọlọ́wọ́ ọlọ́run ní bala kọ́ ọ́ náà la àánú yà banana ọlọ́run ní àní agbára àwọn àkàwọ́ rẹ̀ báyìí àánú tí ó tún dúró tí ó tún nà tọ́tọ́ ṣé ẹ̀bùn nígbà tí àwọn ọmọ ni àwọn ọwọ́ yẹn wà lára tí ti jẹrà sọ̀rọ̀ àwọn òtíkì ẹran bí ó ti ti jẹrà ò lágbára bí ó táwọn eku kan pẹ́ jù wọn lọ ọlọ́run á gbé àwọn ìkàwọ́ á dènà o alágbára lórí ẹni ọba ti wá lágbára lórí eléyìí yóò lágbára lórí eléyìí tó le jù lọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run bó kún wa lọ́wọ́ yawma yakhrujuna min al-ajdathi sira'an ka'annahum ila nusubin yufiqun ọlọ́run àwọn èèyàn máa dìde nù sáré wa ìwọ́n máa jára ni wọ́n wà máa sáré nígbà tó ṣe kí wọ́n na fúláàgì kan lẹ̀ lọ́ọ̀kan wọn ni ẹ máa sá lọ bẹ̀ ẹjọ́ bá kọ́kọ́ níbẹ̀ bẹ́ẹ̀ làwọn yóò ṣe mọ̀ sálọ nọ́sìkì ní nǹkan tí wọ́n gbé náà lọ́ọ̀ká táwọn táwọn ń sálọ síbẹ̀. sheikh eh, fawzan rahimahullahu ta'ala wọ́n ní hádìí qudratullahi wa iradatuhu wa mashi'atuhu agbára ọlọ́run bá yẹ ìrọ́dà rẹ̀ nìyẹn mọ̀ṣíà rẹ̀ nìyẹn láàyò ìdíṣòwò ṣayé nǹkan kan ò ní kálákàrà láàbì bá bí màkùnrin náà bẹ́kọ́lì yóò mọ̀ sàkójú ọlọ́run pẹ̀lú àwọn ẹ̀dá fàyẹ̀sítẹ́bù ìdú àwọn fàyẹ̀sítẹ́bù ìdá àlùmá látara abẹ́ yóò wẹ̀ pé ìgbẹ́dìde lẹ́yìn kú ọ̀rọ̀ ṣeéṣe. lẹ́hánà òfin iná bọ́ọ̀rì kì í mustahil wàlá yanzuru ìlà qudrati Allah kò ní wo agbára ọlọ́run àìsí ìṣiṣẹ́ ìdá ni ó mọ̀ fi dọ̀tí. nínú ìjọ́jọ́ yìí pé gbogbo wa ilé anílàákàyè làákàyè tí ọba ti tẹrí ma fagbára ọlọ́run àti ẹ̀sìn ẹ̀ làákàyè yẹn ó padà dọ̀bọ̀ ni yóò padà dọ̀bọ̀ orin tí ń da ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dalẹ̀ ayé lónìí láàmú tí wọ́n ń dalẹ̀ ayé rú orin dà wọ́n láàmú kásáfẹ́ fi làákàyè bọ̀ gbogbo wọ́n lè ṣe sọ wípé tíra kan ó sì báyìí wọ́n lè ṣe sọ pé hadith náà ó sọ báyìí hadith tí ọba làákàyè etí ọ̀wọ́ abala aka ìṣe ọbala aka ìyẹ̀dọ̀ nínú ẹgbẹ́ nínú ẹ̀dọ̀ ọlọ́wọ́ba ẹjọ́ sáájọ́ mi sheikh sọ pé wàhálà min al-jahli billahi azza wa jalla ayé maka pẹ̀lú ọlọ́wọ́ba ló farú ẹ̀ ẹjọ́ wa kà ń ta fẹ́ kà lónìí máa sá alábi sípò àti ìyẹ̀kọ́dí iman qabla khalqi lam yasdad bi kawnihi shay'an lam yakun qablahu min sifati wa kama kana síwáyé wà mẹ́ẹ̀ sí gbogbo musa tó wà lọ́wọ́ wà wà mẹ́ wàkàmà àbí kàmà wàkàmà wàkàmà kana bi sifatihi azaliya kadhalika la yazalu alayha abadiya ṣé ẹ rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó lágbára díẹ̀ tí a sì bùkátà káfíńlá ká ìwà sí tòsí kálíbà gbọ́ yìí ẹ máa wò ṣe é mọ̀ wípé aṣọ fún wa yẹn lé kápẹ́ ọlọ́run bá ní ìkọ̀dí lámúyẹ́ni láàfin kìtà bíi wàlà fi sọmi ọwọ́ á ní ẹni tí ọlọ́run ti wáyé sọmi síbẹ̀ ní ayé ẹ̀kọ́ lórí pé kọ̀dí yìí nìkan tó ti pẹ́ mo ti fi ọ̀rọ̀ àlẹ́ òrùjọ́ ní kọ̀dí yìí mo ti fi sàlẹ̀ àlàyé fún wa àhàbà yìí kọ̀dí yìí mo ti sàlàyé fún wa bẹ́ẹ̀ ní ayé ẹ̀kọ́ tọ́yì nígbà tá a sọ wípé ọlọ́run bàbá tó la rẹ̀ kọ́kọ́ ìdákọ̀kọ̀ rẹ̀ ti yé bẹ́ẹ̀ sáànà mi àwa tá a sì jẹ́dà àwa níbẹ̀ síbẹ̀ náà ibẹ̀ kọ́ ajẹ́bí pé gbàtọ́lọ́mọ bá ń bẹ títí ń bẹ tó sì yẹ kó lọ́dà ọdún tó yàtọ̀ sí ajẹ́bí pé àwọn nǹkan tó yàtọ̀ sí tó dáhùn ó nígbà tó bẹ̀rẹ̀ sí ní dáhùn ẹ dákun ìfarabalẹ̀ lọ́dún yìí dáadáa o sẹ́yìn pé kò sí nǹkan kan tó síwájú ọlọ́run bá bẹ̀ síbẹ̀ ní àgbẹ̀ kù tọ́yìn ìgbà tí ò sí nǹkan kan tó síwájú ọlọ́run bá bẹ̀ ọlọ́run bá ń bẹ bí ń ti ń bẹ láti kámọ̀ sọ pé láti ìgbà tó ti wẹ̀ bí ṣe ń bẹ pẹ̀lú bó ṣe wà kámọ̀ sọ pé láti ìgbà torí láti ìgbà ó ti túmọ̀ sí nígbà kan ló bẹ̀rẹ̀ sí níbẹ̀ ọlọ́run bá wá ní àwọn àròyìn ẹ̀yẹ́ kọ́ sọ́ra gan o. sẹ́yìn ní àwọn àròyìn ọ̀kan ní òròyìn ẹni ní dẹ́dà ókè ṣé nígbà tí ò tí ì dẹ́dà àbí nígbà tí bọ́lọ́mọ bọba tó la bó ti wà náà ní ẹ̀dá náà ti wà kò tí ì yé bá wọn ṣé tó la tọ́yìn òun wá ń bẹ láti àkọ́kọ́ tí nǹkan kan ó sì dá àkọ́kọ́ jáde tí nǹkan kan ò sì síwájú rẹ̀ bẹ̀ tí bíbẹ̀ rẹ̀ ò sì nígbà kan bẹ̀ tọ́yìn àwọn nǹkan tó wá dá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìgbà tí ò tí ì dá wọn yẹn ṣẹ́kọ́ lè kò ní ìbànú kò tí ì yé ìgbà tí ò tí ì dá wọn sí adẹ́dàá ni àbí nígbà tó dá wọn tán òun ló wá di àlè dà sọ àgbọn yẹn tọyì ọlọ́wọ́ bá oníkẹyìn rahman ni tọyì ṣùgbọ́n yìí kẹyìn yóò tà á dá sọ́dọ̀ àwọn ẹ̀dá ẹ̀ àwọn ẹ̀dá ẹ̀ ni ó kẹ nígbà tí o tí ì sí ní tí ó lò kẹyìn fún sóní kò tí yé báyìí ibẹ̀ yẹn wá nìkan ti bẹ̀ tẹ̀ a ní inú àwọn àkọ́wá ìfọ̀ islam yìí tó sọ wípé tó sọ wípé jíjẹ́ ajẹ́dá ọlọ́run nígbà tó bẹ̀rẹ̀ pé ọlọ́run ọba yìí ṣe ajẹ́dá tẹ́lẹ̀ àfìgbà tó dẹ́dà ìgbà tó wá jí àwọn ẹ̀dá yẹn ló wá dá dẹ́dà tá a bá ti fẹ́ sọ kankan nínú ìròyìn ọlọ́run wọ́n ní ìgbà tá a bá rí afárò ẹ̀ ìgbà yẹn ni sípà yẹn bẹ̀rẹ̀ fọlọ́ tá a gbọ́ mi. àwọn ọ̀dọ́ pé a. Ah, ah, ebi nítorí wípé kò sí mọ ojú dùkan bí lásùpà kò yé kò sí kankan tí ń bẹ tí ò wá lè sùpà tá a bá sọ wípé ọlọ́run ọba nígbà tó yá ní dìbẹ́lọ́pù àwọn sífà kan sẹ́yìn tó túmọ̀ rẹ̀ jẹ́ àwọn sífà kan sí lára ẹ̀ tẹ́lẹ̀ wọ́n á dìbẹ́lọ́pù ẹ̀ níta ajẹ́ wípé záàtù tí ò ní sífà tẹ́lẹ̀ ìgbéra ara ọlọ́run ọba bó ṣe já kọ̀ọ̀kọ́ yẹn náà ló ti ní àwọn sífà yẹn ṣùgbọ́n àwọn sọ wípé kò lò ó ní àwọn sífà yẹn ó ní ṣùgbọ́n kò lò ó yàtọ̀ sí ẹni tó sọ wípé kò ní nígbà tó kù káàtà sí ọwọ́ abiyẹ jẹ̀mú ara rẹ̀ sẹ́yìn gbọ́ ọ̀rọ̀ yẹn yé ó ti di méjì o ó ti tẹ́ gbogbo ẹ̀ lọ́wọ́ ní máa ń sáàlà ní sùn láti yé kọ̀ ní yímá bọ́ọ̀lù làkọ́ ni ọ̀rọ̀ yẹn àfa àbísọ lọ́dún fáwọn alákọ̀ọ́kọ́ yìí fáwọn alákọ̀ọ́kọ́ yìí tí wọ́n sọ wípé nígbà tó lọ́n tó dẹ́dà ló tó da dẹ́dà pé kì í sa dẹ́dà tẹ́lẹ̀ àfa àwọn àjọ yé wa wípé ìgbà tó lọ́n ba bó ti dá kọ̀ọ̀kọ́ náà ló ti dá dẹ́dà ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí ń sọ yẹn àìmọ́ dẹ́dà náà wà nù bíbẹ́ ó ní kí máa sáàlà bí ṣe máa ti kọ̀ ní máa ń kọ́bùlà kọ́lùkì àwọn àròyìn ọlọ́run ọba ọba tó lára ga ń bẹ pẹ̀lú ọlọ́run síwájú kó tó dẹ̀dà tá a máa rí àwọn afárò sífáàtò rẹ̀ àjùmọ̀ ní yàrá wọn sàǹkó sífáàtò yẹn yàtọ̀ síra wọn àwọn sífáàtò ń gbà àti ìyàwó sálàyé mi ti àwọn sífáàtò ń fẹ̀rẹ̀ ní ìyàwó ṣé kí yẹn yé báyìí <laughs> ọlọ́run ọba tó la nìkan àwọn sífà yẹn wà pẹ̀lú ẹ̀ síwájú kó tó jẹ̀dá ṣé ẹ gbọ́ nǹkan àmàyẹ̀wò yẹn wà o ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé ọ̀rọ̀ yẹn bó ṣe wà yẹn ó kó sínú wípé ṣó ń lò àbí ò lò. ṣáájú ọ̀gá tí mo sọ yìí àfa òṣèrò jù òṣè ọ̀làyé lórí wípé ṣé láti gbàtọ́ ẹ bí ọlọ́run ọba ṣe dá ṣé bẹ́ẹ̀ náà ni ti ń jẹ̀dá àbí ìpadà ń jẹ́dà ni bó jẹ́ pé sífà jẹ́dà ó ní. ṣé kìnìún ẹ̀yẹ báyìí sóyè ṣé ẹ̀ mọ̀ yí pé bá a ṣe wà yìí kò sẹ́ni tí ọmọ máa ti nù wá kò sẹ́ni tí ọmọ ṣe ò nínú wa ṣùgbọ́n àìṣe mathematician àbí ṣùgbọ́n tá a bá lọ ṣe mathematics ní yunifásitì á wà á di mathematics bọ́yá ìdíkùn tó bẹ̀ tó fọ́ pa àmọ́ máa ti tẹ̀lé nígbà tá a ti mọ iye owó tààrà nǹkan five naira tá a fọ́n ten naira tá a mọ ẹgbẹ́ ká gbà ṣùgbọ́n nígbà tá a di mathematician nígbà tá a lọ ṣe math ní yunifásitì ṣé bẹ́ẹ̀ náà ní tọ́lọ̀ nígbà ó níròyìn líle dẹ́dà ṣùgbọ́n nígbà tó dẹ́dà làwọn àròyìn pẹ̀lú dídẹ́dà ó ti yàtọ̀ síta kọ́kọ́ o ṣe ṣe ọ̀rọ̀ yẹn yé wa bá o sáà mọ̀ kó yàtọ̀ ọ̀ yàtọ̀ tọ́yìn ṣé níta àfàwà wa ń sọ ń bí yìí ni wípé ọlọ́run ọba ní ròyìn gbogbo àwọn àròyìn yẹn tọ́jọ́ sí fa fèèríyà ṣùgbọ́n nígbà tó tó bẹ̀rẹ̀ sí ní lò wọ́n láàtọ̀ fi ròyìn bó ti yẹ kó láwọn àròyìn yẹn àbí bó ṣe jẹ́ àkọ́kọ́ yẹn náà kò fìgbà kan dáwọ́ dúró tí ò ní dà kò fìgbà kan dáwọ́ dúró tí ò ní tọ́ bẹ́ẹ̀ yẹn lẹ́lẹ́kẹta kò fìgbà kan dáwọ́ dúró tí ò ní tó fẹ́ lo àánú ẹ̀ lórí ẹ̀ débi kí á wàá sọ pé bàbá yìí ni dídẹ́dà rẹ̀ bẹ̀rẹ̀ tàbí bàbá yìí ni níní àánú rẹ̀ bẹ̀rẹ̀ kò ní olóòní bẹ̀rẹ̀ kò tí ì yé nítorí pé záàtù rẹ̀ ò ní bẹ̀rẹ̀ ìròyìn rẹ̀ ò lè ní bẹ̀rẹ̀ torí níní bẹ̀rẹ̀ ìròyìn rẹ̀ àti àtọ́là rẹ̀ níbi àwọn ìròyìn yẹn fáwọn àsìkò kan ṣé àwọn ti di mẹ́ta wa ṣé ẹ ti ṣe ti di mẹ́ta ṣé ẹni mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló lẹ́ni tó sọ bẹ́ẹ̀ nínú mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló ní ẹni tó tún tíra yìí níbàámu sí i nínú kẹgbẹ́ ọtí mo sọ yìí mẹ́tẹ̀ẹ̀ta ló ní ẹni tó ti ṣẹ́fù tíra yìí tó ti ẹgbẹ́ tó tún sínú tó ti láàbà sọ sí ní kọ̀ọ̀kan mẹ́tẹ̀ẹ̀ta. <laughs> kò wa ṣe wá rí nítorí pé àáfà wà yìí àbí kí n má sọ̀n tí ó jùlọ akáyọ̀ àdájẹ́ mú eléyìí tá a sí mo rò má láyé mi jẹ ẹlẹ́ẹ̀kẹta tí mo yẹ ṣe òun ni àfihàn àlè sọ́nà ọ̀jà máa ẹgbẹ́ àfihàn àlè ẹlẹ́ẹ̀kẹta tí mo yẹ ṣe ni ẹlẹ́kẹta ẹni pé gbàtí láti ọlọ́run ti nílẹ̀. gbàtí láti ọlọ́run ti nílẹ̀. dájúdájú sífà ẹ̀ náà lè nílẹ̀. pé tá a bá fi sọ pé nígbà táwọn sífà yẹn ò sí onígbó ní túmọ̀ sí pé àwọn sífà yẹn àti ṣe tàbí ilẹ̀ tó jẹ́ wípé bó ti jẹ́ pé ọlọ́run ọba ni àkọ́kọ́ zatan wáwùjúdà bẹ́ẹ̀ náà ni àkọ́kọ́ ni níbi àwọn àròyìn gbogbo àwọn ìròyìn yẹn àkọ́kọ́ náà ni wọn torí ìròyìn dáàtù tó já kọ̀kọ́ ni ṣé kí ni ìyẹn yé wa báwọn àkídà àdìsọ́nà ọ̀jà máa yẹ tẹ bá wá yan àṣẹ bíbà kan lọ́bẹ̀rẹ̀ sí ni máa jẹ́ ẹ̀dá ẹbí ń tàn léèrè pé ẹ̀dá wo lọ́dá lọ ìyẹn tó ń sọ nígbà tó ní òkè hàn ìgbà kan lọ sáàdà ádámù ó wá sọ fún ọ pé sáájú ádámù ọmọ ọ̀dá àyàn àjò ok ah, ah, tó ti ẹ̀dá àyàn ọ̀dá àjàn tó wá sọ fún ọ pé sáájú àjàn ọ̀dá àyàn àwọn mẹlẹ́ka ṣé síwájú mẹlẹ́ka kọ̀ wá dà nǹkan gbólùkọ́ àlàyé mi ti ṣé síwájú kiri kọ̀ wá dà nǹkan ẹnìkan ò lè sọ pé gbàgbá yìí lọ́lọ́ ń bẹ̀rẹ̀ dídẹ́ dà bí ọlọ́run bá ṣe já kọ̀kọ́ pẹ̀lú bíbẹ rẹ̀ tí ò tí ó ṣe yín pé bẹbẹ ọ̀bẹ ṣáájú ẹ̀ bẹ́ẹ̀ náà lọ já kọ̀kọ́ pẹ̀lú àwọn ṣé wàá rẹ́lẹ̀ kejì yẹn òun ní akéde àwọn máa tùrù àwọn wọn ya lára àṣà irọ́ sẹ́dí àwọn àṣà irọ́ wọn ya lára àwọn mọ̀tẹ́sílà àwọn ní nǹkan tó lálàáfíà ju ti mọ̀tẹ́sílà lọ sẹ́wárà àwọn mọ̀tẹ́sílà náà àwọn màtúrídíyà wá ya lára wọn àwọn màtúrídíyà yìí ọ̀rọ̀ tí wọ́n máa lálàáfíà dáadáa ó sì máa ń sọmọ àlùsùnà dáadáa ṣùgbọ́n láwọn ibi tí wọ́n ti takò sùnà náà wọ́n ti takò àlùsùnà náà tí ò wọlé tán nínú ibi tí ò ti wọlé tán òun lẹ́lẹ́kẹ̀jẹ̀ sálàyé mi ti wàyábùdú ayinahun lẹ́dẹ̀ yọkọ̀ nínú alimuhali ìfẹ́ sọ yẹn ní yorùbá wàyábùdú ayinahun alifa jamilu ila dhalik jamilu ila dhalik <laughs> li'annahu ma tuli walakin yani kalamu ghayr ahamala ọ̀rọ̀ rẹ̀ lórí ìtumọ̀ tó lálàáfíà so ti yé báyẹn ní ìsìn ọ̀rọ̀ mi ti yé wa ha ọlọ́run fún wa lọ ọlọ́run ṣe àìṣe mẹ́ta téèyàn méjì wá gbọ́ ọ̀dọ̀ dábàá ni pé ẹ ti sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ mi ti yé wa ẹ̀kọ́ ní imán kọ́bìlà ọ wà nítorí sọ ni pé ọlọ́run ọba ti wà pẹ̀láwọn síwájú ó túmọ̀ sí pé àwọn àgbà kan bẹ tí kò sí kéde tí ó lẹ̀ la ẹ ti gẹ́ ẹ ti pọ́ǹsì yẹn báwọn jẹ̀mí ìlú ilà máa kú lè tí ó ti yé tìbọ́kì sákìlá àjùsùn ọjà máa jẹ ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ń bẹ tí ò sí tó síwájú rẹ̀ bẹ táwọn àròyìn rẹ̀ sì wà pẹ̀lú ẹ̀ tí sì ń lò tí ó ti yé kèé ọmọ kékeré tí àwọn àdọ́wò wà lára rẹ̀ ibi tí làákàyọ̀ ọmọdé yẹn ti wà nù ṣùgbọ́n tí ò lè lò wọ́n. sẹ́yìn kí wọ́n ti dáyé gbogbo àdọ́wò rẹ̀ ló bá wa ọpọlọ bá wa ojú bá wa etí bá wa ọwọ́ bá wa gbogbo ẹ̀ bá wa ṣùgbọ́n kò tí ì lè fi wọ́n ṣe ń tọ́lọ̀ fẹ́jọ́ àtúnṣe láàyè ọmọ ẹ̀ ní ìyànjú òfin ní máa ń ní àwọn iṣẹ́ tí ò lè lò yọ padà lè máa lò kódà tó bá tún yá tó tún lè má lè rí àlùmọ́ àfiwé ẹ̀dá lọ́ fa irú àkéjà àwọn ìfi ẹ̀dáwọ́ lọ́rùn nípa kíkà ló ní àwọn àròyìn kan ńgbọ̀ ọ̀yá ni wá ń lò ó yé bá wọn sani máa rí bẹ́ẹ̀ ẹ̀dá ni ààyè pọlọpọlọ ṣùgbọ́n <laughs> ìrònú lọmọ tó bẹ́ẹ̀ o kò lè tí ì ronú ọlẹ́nu kò lè fi sọ̀rọ̀ kódà kò lè fi jẹun ó lè mú nǹkan ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ ọ́ lójú kì í àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò máa di fìrífìrí ni tó fi di pé ojú yẹn padà ní kó wà tí yóò máa ríran sálàyé mi ti àwa ẹ̀ dára rí bá má wà àfọlọ́ náà wíbẹ̀ pé ìgbà tọ́lọ́ náà kọ́kọ́ wà kọ́kọ́ wà kò sí nǹkan kan ìgbà tí yóò ti sí nǹkan kan kò sí nǹkan kan lọ wá yá wà mí ní ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tẹ ẹ kọ bẹ̀rẹ̀ ìdá lórí bá. níbi tọ́pọ̀lọpọ̀ ti fi ẹsẹ̀ kọ níbi nípa Ọlọ́run ìròyìn ẹ òun ni mi fi wí àwọn tó dáa ilé fi jẹ́ pé àwọn bí àjọdọ̀ gbóyè dáadáa àti ọ̀rọ̀ wà láàyè ṣùgbọ́n ihu ẹ̀lẹ́dà ọlọ́run ọ̀gá àwọn ẹ̀dá gbogbo àfijọ́ tọ́ọ̀bà ti fi fi ọlọ́run ọba wé ara rẹ̀ àbí wé nǹkan kan nínú tọ́da ọgbọ̀dọ̀ kọ́kọ́ lọ yìí nìṣẹ́ nù. ìgbà yẹn ló tó lágbèyà lọ lára ẹ sọ̀rọ̀ mi ẹ ọba yẹn. ó ní máa ń sá alábi sèfáàtì ẹ̀kọ́ ní imán kọ́bílà kọ́lì lam yazdad bi kawnihim shay'an lámùyàkùn kọ́bìlà hàn mí sífàtì kéé wá ṣe wípé nígbà tí wọ́n wá dé àwọn aṣáyẹ̀rọ̀ ló ṣe rọ́dùn fún tí wọ́n sọ pé nígbà tó bẹ̀rẹ̀ tó ti yẹ yí báyìí àwọn ló ń ṣe rọ́dùn fún sóyè nìsín ní ṣe tàkìrìrò àkídà tó lálàáfíà ó sì ṣe rọ́dùn fún àwọn tí wọ́n gbá àkídà tó lálàáfíà lọ. wàlákìnnà wà pa àfiṣẹ́ yé mi mi máa sábà kọ́ báyà sọ́ọ́ ti yé nìsín mọ̀lá àtọ̀kọ́ àtàjẹ́ rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ lẹ́mìíyẹ́sì àwọn wa sọ pé àwọn àṣàyẹ̀wò sọ pé nígbà tó náà wá ń ṣe àwọn nǹkan yẹn àmọ́ wá hà di sífà yẹn mọ́ sífà rẹ̀ pé ó tún ti ní sífà báyìí ìgbà tó tún ṣe kí ní báyìí ó tún ti ní sífà báyìí ìgbà tó ti ní so tàkàbù níyà sára yẹn mi tiẹ̀ kékeré yẹn ń pé díẹ̀ díẹ̀ sí ń pé gbégbé bí ṣe ń pọ̀ nù tó bá ti apply sífà kan á tó fi sífà yẹn náà rò yẹn ìgbà tí ò ti apply yẹn kò tí ì tí ẹ mọ̀ pé ìsìn níye sí bàtà àwọn tí gbàgbọ́ lọ ní ìgbàwó tó níye tẹ́ ẹ mọ̀ sá kí ẹ tó ṣe gbogbo ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àfáwa sọ pé kìí ṣe wípé lẹ́yìn tó lọ ń dá àwọn ẹ̀dá tán ohun kan tí ò ní síwájú kó tó dá wọn nínú àwọn àròyìn ẹ̀ wá ni ẹtí bí ẹsẹ̀ ní gẹ́gẹ́ bí àṣà ẹ̀rọ òṣèlú ní Yorùbá eléyìí tó sọ yí ọ̀rọ̀ tó lálàáfíà ó ní wípé ọlọ́wọ́n bò lékún kankan nínú ròyìn sálàyé pété tẹ́gbẹ́ ròyìn yẹn ò sí lára rẹ̀ tẹ́lẹ̀ síwájú àwọn ẹ̀dá báyìí dójú ròyìn yẹn ti wà pẹ̀lú ọlọ́wọ́n ọba bọ́lọ́wọ́n ọba ti dá kọ̀kọ́ mọ̀rọ̀gbálà yẹn pété bó ṣe dá kọ̀kọ́ làwọn àròyìn rẹ̀ náà jẹ́ àkọ́kọ́ sísọ pé àwọn àròyìn rẹ̀ ò dá kọ̀kọ́ fífi wé ẹ̀dá ni. tó ṣe wípé ọlẹ́sẹ̀ kò lè fi rìn nígbà ń ṣe ìfẹsẹ̀ náà rìn lọba dàn ní ti ń rìn nígbà tí ò ti lè máa rìn tí ń bá ń ra ọjà ní ti ń ra lọ́wọ́ síbẹ̀ ní àbẹ̀ kọ́ àlè sọ pé rìn ẹsẹ̀ wà ń bẹ̀ o tí ó ti ń kò tí wàkàmà káàna bí sifatihi azaliya azali láti bí lamyazali ni wọn ti mú lamyazali ni pé kò yé ma bẹbẹ gẹ́gẹ́ sí jẹ́ pé ń bẹ látìgbà títí ń bẹ pẹ̀lú àwọn sífà rẹ̀ sẹ́ni bóyá kó sí bóyá olú àbí olú sí ó kó nǹkan méjì sínú bóyá apply rẹ̀ àbí apply ẹ̀ má sì yẹn lọ fi ṣe mistake o sóyè náà ṣùgbọ́n eléyìí tó lára àbí ànípẹ́ lò sóyè o ṣùgbọ́n ó fi yẹn ó fi ń ṣe ọlọ́dún fáwọn àti sọ pé kò ní tẹ́lẹ̀ lásìkò lẹ̀ bó padà ní. ìdárí kàkọ́lá wa káàmà káànà bí sífáàtì ní azaliya kí ẹ bó ṣe jẹ́ pé àwàlíyà náà máa ń lo azaliya fún àwàlíyà náà ni máa ń lo azaliya fún lámíyàzà ayé kò yé máa bẹ bẹ́ẹ̀ ayé alá àwàlíyà tó sọ́tì ẹni sùn kàdáàlì kàlá yàzá àlàyé ha abàlíyà ara ní tuntun wáyà tó bá láti àwọn ẹ̀dá ìròyìn tá a ní tẹ́lẹ̀ tá a padà ní àwọn ìròyìn yóò padà máa lọ. sẹ́bẹ̀ ẹ̀dá ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ látara abẹ́ yóò wà mọ̀ wípé tó bá tó àwọn àsìkò kan kò ní í sí ń tọ́lọ́ fẹ́ lo àánú yẹn lé lórí mọ́ ọlọ́run ní níjà ti dá nǹkan fún kama tó àwọn ìròyìn yẹn náà tó wá máa kúrò ńbẹ̀ díẹ̀ díẹ̀ sẹ́ẹ̀ <laughs> pé wàhálà ti dé a sì ní wàhálà yóò sì ní ìlú àlẹ́ àná tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bọ́ máa bẹ pẹ̀lú àwọn àròyìn tiẹ̀ ní abàdí ìyá tọ́rọ òun ní alẹ́ ààfin láíláí yóò máa bẹ pẹ̀lú ẹ̀ náà bí ìgbésẹ̀ ní tí ò ní lọ́kùn bó ṣe jẹ́ pé àwọn sífáàtì yẹn ò nígbà tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn sífà yẹn náà ò ní í tán nítorí pé ẹni tó ní sífà ò ní bẹ̀rẹ̀ ẹni tó sì ní sífà náà ò ní tán ẹ jọ sọ̀rọ̀ yẹn yí wáyé sóyè ẹ̀rọ àkùkọ àwọn ènìyàn bá mi tún ọ̀rọ̀ yẹn tún. من زال بصفاته قديما قبل خلقه لم يزدد بقوله شيئا لم يكن قبله من صفاته فكما كان بصفاته أزلية كذلك لا يزال عليها أبديا ثاني بعد نيوبا tíyìn bá jẹrẹ tí ó tu àgbọ́yé mu kéèyà tún gbàgbé tu lẹ́rọ̀ ìyọ́n tó bá jẹ́ pé tí ó tu wà àti bàbá mi yìí kan ní ọmọ sọ̀rọ̀ ni ok bàbá bá ti mọ̀ fẹ́ tu ẹ tú sí yorùbá máa muhtarozat sálà yìí mi tẹ tààtì bilimánà máa muhtarozat. mọ̀nsáàlì sífàtì ìkọ̀límà kọ́bùlà kọ́lù túmẹ̀ ní pé ọlọ́run ọba èyí máa wà pẹ̀lú ọ̀pọ̀ àwọn òyìn tó gbà òyìn rẹ̀ pẹ̀lú àwọn àròyìn rẹ̀ ni ó wí o mọ́sọ̀kọ́ gbà o àwọn àròyìn rẹ̀ ẹni tó bá gba nǹkan ó jájú ó wá gbà á. Eh, pẹ̀lú àwọn àròyé ẹ̀. pẹ̀lú àwọn àròyé rẹ̀ ṣáájú dídẹ̀dá ẹ̀ tó ìdẹ̀ yìí ọ̀rọ̀ àwọn onímọ̀ mẹ́ta ló wà lórí. kò ní di àlàyé onímẹ́ta sálàyé mi sọ báàsì látàkọ àbí yorùbá yìí yẹ yìí àsọwà yorùbá yìí látàkọ kò ṣe àgbẹ̀ yìí àti ìdájọ́ àlè sọ́nà ìgbà. tó jẹ́ pé àwọn òye ọlọ́run òye náà wà pẹ̀lú ẹ̀ ṣáájú tó tó dá ẹ̀dá. nítorí pé nítorí kí ló fà yẹn nítorí pé kọ́ wọ́n bá jọ àwọn èèyàn. nítorí pé bó ṣe jẹ́ àkọ́kọ́ bó ṣe jẹ́ àkọ́kọ́ pẹ̀lú ojú rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn yẹn náà ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. làwọn àròyìn yẹn náà jẹ́ àkọ́kọ́. làwọn yẹn náà jẹ́ àkọ́kọ́. Ah. <laughs> sọ́tà àbírù rẹ o mi ò sí bẹ́ẹ̀ o ọ̀ya. làmìyàtìlá ìkọ́ni ṣe é má làmìyàkùn kọ́bẹ́lá mi sí fàtì. kọ́bẹ́lá fún mi sí fàtì. kọ́bẹ́lá fún mi sí fàtì ọlọ́run ọba ò lékún pẹ̀lú dídẹ́ta tó dá pẹ̀lú gbàgbọ́nà àwọn ènìyàn rẹ̀ aláìsèdájáàmù kọ́ bàbá ti dàtúmọ̀ gbó làyàsìdàkọ́ ní ìṣẹ́yà làyàkù kọ́bẹ́láwó lèzìfàtì ọlọ́run kò jẹ́ pé látara pé ó dá àwọn ẹ̀dá ó sì àwọn iṣẹ́ tó ń ṣe lóbi wá gba àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ tẹ̀lé ẹtún kìíní ẹtún dára ó ti fẹ́ ó tún gbà náà ni. ẹ náà fẹ́ farabalẹ̀ gbọ́ ìtumọ̀ tí sẹ́ẹ̀kì ń sọ. àwọn ọ̀rọ̀ yìí bọ́lá ọ̀sẹ̀ jẹ́ àkọ́kọ́ náà làwọn ọ̀rọ̀ yìí náà jẹ́ àkọ́kọ́. àfi bọ́ yẹ. lámìyá ìsìtàjì bíi kẹ́hùn ní hìmṣẹ́ àní lámìyá kùn kọ́bílà hùn mí sí fàtí. kí wọ́n á ṣe yí pé bí ṣe ń ṣe àwọn iṣẹ́ tí ń ṣe tí ń dáwọn ẹ̀dá tí ń dá òun ni ìròyìn yẹn ni wọ́n ń bá gẹ́gẹ́ bí tàbí dídá wọn. dídá wọn dídá kan máa bẹ kó lékún ní nǹkan kan nínú ìròyìn tí ò ní síwájú kó tó dáhùn. ayọ̀ káwọn nìyẹn yẹ oní bíbẹ àwọn ẹ̀dá kò lé ọlọ́run kún ní nǹkan kan tí ò ní tẹ́lẹ̀ sálàyé mi tó wájú kí n torí pé wàá dá wọn lọ́wọ́ ẹ̀sẹ̀ ni. rárá tó ti yé bá wọn ẹ bá gbé kalẹ̀. dídá àwọn ẹ̀dá tí ọlọ́run bá dáwọn ẹ̀dá kò lé ọlọ́run bá mú ní nǹkan kan nínú ìlú ẹgbẹ́ òṣèlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá jẹ́ pé kó ti wá dá wọn. bàbá ẹsẹ̀ wá ní barakallah. wàkàmà káàdà gbèsè fáàtì yìí àzàlíyá bó ṣe wá jẹ́ pé ọlọ́run ọba ọjẹ́ àkọ́kọ́ pẹ̀lú àwọn òròyìn rẹ̀. Ah kàdáyìíká láyà záàlù àláyà àbàdíyà bẹ́ẹ̀ náà ló ti máa bẹ lọ́gbẹ́ ìgbẹ́gbẹ́ tí ò ní tán. àwọn àròyìn ò ní tán wọn à ní dínkù ẹ̀dá lágbára rẹ̀ máa ń dínkù nígbà tí bá ń dàgbà sí bó ṣe jẹ́ pọ̀ lọ síwájú gbogbo wa bẹ́ẹ̀ wò tẹ́mi ti wá bó ṣe ẹ̀fẹ́ mi wọ òlé mọ̀lẹ́bí kan tí ó fi máa rẹ̀ wá kò rẹ̀ wò sóti ẹ̀rìnsì kò lè sinmi agbára rẹ̀ ò lè tàwọn ẹ̀dá ní máa dín so àwọn tó bá yẹ ká fi kú ọ̀rọ̀ yẹn pẹ̀lú òkú ọlọ́run lọ́la àlùkò ẹja béèrè béèrè ẹ̀ tó bá nílé ṣùgbọ́n sáà gbọ́ yé sóyé sọ̀rọ̀ yẹ yé alhamdulillah náà tani ó ní béèrè náà ẹni ẹni ọ̀yà ẹgbẹ́ni ẹ̀ka wàhálà ń sọ̀rọ̀. náà náà ọlọ́run ní níbẹ̀rẹ̀ kò lókun náà. sífà ni oyin. sífà ni oyin. sífà yẹn àwọn èèyàn ti wọ́n ròyìn àwọn èèyàn kan ní wọ́n sọ pé ọlọ́run níbẹ̀rẹ̀ kò lókun. ọlọ́run sì níbẹ̀rẹ̀ kò lókun. ọlọ́run kò níbẹ̀rẹ̀ kò lókun. sálàyé ti o là kọ́kọ́ bíbẹ̀rẹ̀ onígbà tó bẹ̀rẹ̀ kò sí nígbà tí ó mọ̀ bẹ́ẹ̀ náà làwọn àròyìn tọ́lọ̀ ń ní sẹ́yìn fáwọn àná ní ìròyìn kan sẹ́yìn nínú ìròyìn yín ọ̀kan ní ẹ̀dígbẹ́ sọ̀rọ̀ sẹ́yìn fẹ́ ròyìn bẹ́ẹ̀ mi bá ń sọ̀rọ̀ báyìí táwọn èèyàn ń lọ àwọn èèyàn ó ti mọ̀ pé ah, alẹ́ lẹ́bi ń sọ̀rọ̀ tí bá jù máikrófóònù fún yín tẹ́ bá sọ̀rọ̀ àwọn tó mọ̀ yóò sọ pé àbú mọ́lẹ́ àmọ́ ṣé bẹ́ẹ̀ ni àyùbẹ̀ ṣùgbọ́n gbà kan bẹ tẹ́ sọ̀rọ̀ bá ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí tẹ́ wá ibẹ̀ ṣe tún sọ̀rọ̀ ní ìsìn tó bá tún padà yá ohun yẹn ò tún lè báyìí mọ yóò di gọdọgọdọ ìrẹ ìrẹ jàbọ nù nígbà abẹ nígbà méjì mẹ́rin mẹ́rin márùn mẹ́fà méje papọ̀ àti gbẹyọ kan ó padà jogun mi ògùn yóò sì wá máa rí àwa àwọn àròyìn ọlọ́run ọlọ́run bọ́ba tó lára gánà máa sọ̀rọ̀ ohun tí ò ní padà rẹ̀ lẹ́bi tiwa ọlọ́run bọ́ba tó lára gánà lágbára agbára tiẹ̀ kò lè padà dínkù làwọn ẹ̀sọ́ ń tẹ̀lé. ẹ sọ pé àwọn kan àwọn ok àwọn kan ní wọn sọ bẹ́ẹ̀ sùgbọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa tó ti yé wa ọ̀ya àwọn ọ̀ya. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ikú ti máa ń pa àwọn máa yọ sí ni. ní ìgbà tó bá yá ni wà fún wọn bá pé kí bí àwọn ẹ̀ ń sọ òun lẹ́nu pé wọ́n bá yọ sí ọ̀rọ̀ ìfúnná àti àná. irú béèrè bá ń bọ̀ yẹ béèrè wáyé torí pé irú ọ̀rọ̀ bá yà kéèké sọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọ̀rọ̀ àsọjẹ jákujàku kábíyà kan sọ láàrin ara ọ̀rọ̀ eléyìí wọn láàbà ní kankan nígbà tí wọ́n sọ lẹ́nu tí wọ́n á ní kan ṣe báyìí pẹ̀lú wọn ajá sábà yìí náà ni wípé torí ẹ̀ lọ́lọ́run tó wá dá sábàbí tí wọ́n ké yá nìkan bá ti wá fún one fifty sí sábàbí rẹ̀ àwọn tó wá kú nígbà tí wọ́n sọ bó làwọn ṣe kú tí wọn ní sábàbí ti hmm. balabala ni irú àwọn ọ̀rọ̀ bá ń kọ́ lọ́dọ̀ Yorùbá gbàjú ẹ ẹ̀rí báwọn tí wọ́n sọ wọn ò sọ mẹ́sìn táwọn yẹn sọ mẹ́sìn yìí àbá ní káfíńsì wọ́n wọn ò sọ mẹ́sìn ọ̀rọ̀ àsọjẹ àwọn àlọ́ inú ìwé aláwìyé ìjàpá àti yánnibo kankan bá nìyá ni, ìdèmí àwọn ọmọdé ìgbẹ́gbọ́ sí ìjàpá lọkọ yánnibo lóòótọ́ kọ́ lọ́mú yánnibo wa ìṣèjẹ́ ní ọlọ́run sànù ẹ̀yìn òwúlò náà síbẹ̀ náà. kí ló fà bẹ́ẹ̀ ni ṣé èèyàn méjì kù ọ̀dọ́ dáadáa èèyàn jẹ́ fún one second sí ju méjì lọ náà ṣùgbọ́n máa bọ̀rọ̀ rẹ bọ̀. náà ìyẹn àwọn oníkìlọ́ fà béèrè o àmì jọ́sà ni kankan tó fa ìbéèrè kan kí ló fà á ṣé èmi wá sọ̀rọ̀ yìí ìyàjẹ́ bí lójúmọ́ yìí Ah, kí wàá lọ wá èmi ọmọ yìí èèyàn ti kú lójúmọ́ èèmọ yìí èèyàn já ń bí lójúmọ́ ṣùgbọ́n nínú àwọn díẹ̀ ni o àgbélẹ̀ mọ́tò àwọn ọmọbìnrin kan ń tẹ̀ sí kínyà pé alimọ́kìnrin sùn aláàlámì àkínní ó ní kíní kan tá a máa ń pè wọ́n ní lábáwá mo ti gbàgbé ni sọ́dà yẹn mi ti ntí wọn fún wa ní ìṣirò tí wọn fún wa nìyẹn ṣùgbọ́n mo sọ ń bẹ̀ náà jọ́nà pé eléyìí tí wọ́n mọ̀ tó ní rẹ́kọ̀dì tọ́lá àwọn èèyàn míì kú tí ò ní rẹ́kọ̀dù ṣùgbọ́n ilé tó ní rẹ́kọ̀dù tó túmọ̀ sí pé ẹni tó kú sọ́sítì tó ṣe é kà iye èèyàn ti ń kú lójúmọ́ nù tó ṣe é kà tó ní rẹ́kọ̀dù kìí ṣe ń tó kú tí ò ní rẹ́kọ̀dù a lè èèyàn ti ń kú lójúmọ́ bá a sì lè mọ èèyàn ti ń délé ayé lójúmọ́ ṣùgbọ́n àwọn tó kú tó ní rẹ́kọ̀dù iye èèyàn ni àforíjì lè ní kú lójúmọ́ kò wá lè jẹ́ iye kan náà lójúmọ́ kọ̀ọ̀kan mo sì bẹ̀ mi kọ́ ọmọ sọ world health organization ló sọ sára yìí mi ti alẹ májílísù kìíní kan àlàálà níyà mo ti gbàgbé ọkọ rẹ nà wọn kọ kódà tó bá fẹ́ níyàn bá fẹ́ rí déètì ẹ tó fẹ́ sí ojú ẹ gbogbo ẹ wà àwọn náà mo ń sáwọn ní sáàtì kékeré ọyà o ṣé bẹ́ẹ̀ ni mi wá abuse náà ọyà o náà ọ̀rọ̀ pé ọlọ́run lọ́lọ́run ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àwọn sùfì ní àwọn yẹn ló wá pé ọlọ́run lọ́lọ́run ṣùgbọ́n àlè ní nǹkan kan tí alẹ́bùsọ̀pọ̀ tako àkéyìdá pé ọlọ́run náà lọ́lọ́run ṣùgbọ́n àwọn kan ìsáyà kan ti hàn yìí wọ́n ṣàgbé bàrà ìbára kan wa ẹ̀rí kejì wọn fẹ́ bọ̀ ní ìsìn òun sùfì tí wọn kọ sọ di pé àkè ọlọ́run ẹ̀wọ̀n tó ń lò ní ìsìn yìí kò sí ní alihamudulila àbí adúgbò fọlọ́n àsìkín kára àti ọlọ́run tí wọ́n sọ tàbí wọ́n ní sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ní wọ́n sàmọ̀ síbi wèrè ọlọ́run fún mi wà lálàáfíà náà ṣé mi rí mi wà mí ọ̀yà. Naam. Naam. Wakama كان بصفاته أزلية كذلك لا يزال عليها أبدا sẹ́ni tó lè pé wa ni pé ká gbọ́ kí ni yẹ ká sì mọ̀ gbìyànjú láti ha tó o bá gbìyànjú tó o bá ha tó o sì mojú àtòdì ẹ̀ nípa àkéyídà àti Islam kò ẹnu ìsọ̀rọ̀ wọn àti sọ̀rọ̀ tó o bá ti gbọ́ ìtọ́ lálàáfíà abẹ̀ yìí tó o sì mọ̀ pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ dùn fún ẹ tẹ́hìn ni pé mi ìbá ti ń sọ ń tọ́ yàtọ̀ sí fún ọ ó ti mọ̀ pé ara wọn tọ̀hún lélẹ́yìn torí olè bẹ́ẹ̀ lómi pàdé lórí íńtánẹ́ẹ̀tì tó náà máa kó fún ọ níbi àwọn tọ̀hún yẹn náà ṣùgbọ́n tó bá ti ó ti sẹ́rù máa ń jẹ pé nítorí lálàáfíà ni kò sí nítorí olè kó wá àwọn náà ṣe sẹ́rù tí a yọ wọ́n ṣe sẹ́rù rẹ̀ tọ́pọ̀ o sẹ́rù tí àwọn mọ̀tẹ́sílà wà o sẹ́rù táwọn àṣàyẹ̀rọ̀ wà o sẹ́rù àwọn mọ̀tòrìjìyà wà o torí kí wọ́n rí pé tíra yìí gbogbo mùsùlùmí ló bùkátà sí tíra tó jẹ́ àkídà kí yóò sọ àkídà ayò sunna yóò ṣe rọ́ọ̀dù fáwọn àkídà tó yàtọ̀ sí ṣàkóso tí a bá yọ làgbára torí pé yóò wọ olùkọ́ àkídà tí àwọn náà wà lọ sí ṣàkóso rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì <laughs> ẹ̀ pé kẹ́ẹ̀ tó máa dán lálàáfíà ẹ̀ tí ò lálàáfíà kẹ́ẹ̀ sì máa náà lọ sọ bẹ́ẹ̀ ọlọ́mọdé aṣọ tó bá rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì lámúyàzàlì ibẹ̀ ni wọ́n ti mú àzàlì yà lámúyàzàlì kí nǹkan wà bá kàn kọ́ mọ́ kó bẹ́ẹ̀ sálàyé mi tiẹ̀ kó má kú bẹ́ẹ̀ tí wọ́n bá ti wá sọ pé azaliya ìtumọ̀ rẹ̀ ní awaliya sálàyé mi tiẹ̀ awaliya kíkanjá kọ̀kọ́ wàkàmà káàna ní sifáàkì azaliya gẹ́gẹ́ bó ṣe jẹ́ kí ọlọ́run ọba ọba tó láàrẹ̀ ga àkọ́kọ́ ni ọlọ́run pẹ̀lú àwọn àròyìn ẹ̀ bó ṣe já kọ̀ọ̀kan níbi bíbẹ tí nǹkan kò síwájú ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe wà pẹ̀lú àwọn àròyìn rẹ̀ káwọn àròyìn náà já kọ̀ọ̀kan kì í ṣe pé àròyìn yẹn padà ṣẹ́rí wá bá nígbà tí wọ́n ṣe lára rẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. kadhalika la yazalu alayha abadiya ó máa máa wà lórí àwọn àròyìn ẹni kì í ṣe pé yọ wà pẹ̀lú débi ká sọ pé àwọn àròyìn yẹn ìfásọ̀ láti àgbò sára ìṣe ìbálẹ̀ wà pẹ̀lú ẹ̀ rárá ó wà lórí àwọn àròyìn yẹn sára ìyẹn ti àyàfi tí wọ́n yá pé pẹ̀lú èèyàn ò ní wípé kò sí nfìkàkì kò sí wàhálà bá sára ìyẹn ti bẹ́ẹ̀ ni ó ṣe wà lórí àwọn àròyìn ẹ̀yẹn tí ò ní yẹ bí ó ṣe jẹ bó ṣe jẹ gbẹ̀yìn náà ni ó jẹ gbẹ̀yìn pẹ̀lú wọn sálàyé mi ti tọ́yọ̀ àwọn táwọn àgbà kalọ̀ afa ó ti náwó yìí fún wa. aleyhi salatu ọwọ́ apá hmm. àbí tó fẹ́ pa. Hmm. Mm. níbo la àdìsí yẹn wà kó fún gbàjú tó fún gbàjú àkókò lẹ́sẹ̀ lójú ẹ mọ̀ kí gbàjú àtẹ̀sẹ̀ lójú ó yàtọ̀ síra wọn lẹ́yìn ìgbà náà ìbéèrè yìí ò tó wá jọmọ́ ní tàn sọ lónìí àtúntì wá sọ́sọ́sọ́ sẹ́yìn ẹlòmíì ò béèrè Thank you. máa kà ẹ dáa fi ní ká máa lo tàlẹ́ kọ́ọ̀tì yìí mo ti wá dákọ̀ ṣé kò tẹ̀mí lónìí ṣọ́ọ̀ṣì wọn náà dá ṣé fàwùsàn o ṣọ́ọ̀ṣì wọn náà dá ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì tíra yìí ibùnú abiliz ibùnú abiliz wọn ni ṣọ́ọ̀ṣì rẹ̀ tó dáa jù gbogbo àwọn ṣòro tó tẹ̀lé àtọ̀dọ̀ rẹ̀ náà wọ́n ti yọ wọ́n kàn fẹ́ lónìí ṣùgbọ́n kò ní yé ọ àwọn ìbára bẹ ìbára àwọn àfa àgbà àjọ òní tó bá sọ nǹkan mi falisafa náà yìí tún wà mbẹ ẹ rí i pé nínú àwọn àlàyé mi tí mò ń ṣe ń jọ mi ọ̀rọ̀ falisafa díẹ̀ díẹ̀ wà mbẹ lálàyé mi ti àwọn falisafa yẹn wọn bẹ jẹ díẹ̀ díẹ̀ o ẹ rí i pé mo sọ̀rọ̀ wájibul wujudi mumkinul wujudi mumtani'ul wujudi gbogbo yẹn lórí àlàyé rẹ̀ dáadáa lọ́dọ̀ Ibn Abdul Aziz bó lè má yọ elu báàbù yìí ní ìsìn àlàyé tí ó ṣe ń bẹ ó lè má yọ ṣùgbọ́n tó bá fẹ́ ilé tí bára rẹ̀ rọ̀ pin tó ti yẹn ń ṣàlàyé tí Ibn Abdul Aziz yẹn tí Sheikh Saleh Abdul Aziz Al Sheikh wọn ló rọ̀ jù ó rọ̀ gan àlàyé ẹ̀ dẹ̀kun dáadáa àwọn tó wà máa ń tún wọn tí wọn ní mọ́sálà mọ́sálà wọn ní mọ́sálà báyìí wọ́n ń ṣèyànjú ẹ̀ mọ́sálà báyìí wọ́n yànjú ẹ̀ mọ́sálà báyìí wọ́n yànjú ẹ̀ níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan so ọ̀rọ̀ kan tá a fẹ́ tá a fẹ́ kà yẹn àwọn ó pín pọ́ìntì tó wà ń bẹ̀ sí mọ́sálà ni wọ́n lè pín síbi mọ́sálà márùn àbí mẹ́fà àbí méjì wọ́n wà á ṣàlàyé ẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan yìí tó bá so mọ́ lógọ̀ tó wà ń bẹ̀ wọ́n á sọ lógọ̀ tó bá yẹ pé bí àyà Kùránì kan ló ti mú un tó sọ yẹn wọ́n á sọ àyà yẹn dáa ni wọ́n dẹ̀ simple gan mo rò pàdà yìí nìyẹn ṣùgbọ́n ẹni tí làákà yẹn lọ́ba wá sí nítòsí níbi àtọ́wá kanúṣàlẹ̀ alákọ̀ọ́ tó bá fi kanúṣàlẹ̀ ẹlẹ́kẹta ìlànà òpè kámẹlẹ ètò kéré tẹgbẹ tàlẹ kọtì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ṣùgbọ́n òun rọrùn náà ó lè dà púpọ̀ mo rò pàlà yẹn ọlọ́wọ́ kan wa ta'ala ọlọ́wọ́ kan ní sọ́nà ńlá ìlànà ìlànà